náà fi wọ́n ti ẹ̀ sọ́ọ́ di tó kó ti ilẹ̀ ọ̀fẹ́kẹ́ ìdí kọ́ lọ́sọ̀ bí o bá yín wọ ẹjọ́ tó lọ lọ́hùn ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ wá ẹ̀ kíkà ẹ̀ rèé. ọlọ́run á jẹ́ ṣáájú ọ yìí ló ń fọjá ẹ̀dá ọ̀yọ́ kí ọ̀kan bá ọ̀pá ẹ̀rọ tí ó ń bèèrè èèyàn máa àwọn bí àgbẹ̀ àwọn náà ń ṣeré ìwà tó ń pè á arò gbóná pè wá. No issue, no call you, no call you, go for that. Una ẹ̀ dọ́gbọ̀n ìgbà ti fi rí ọ̀rẹ́ yìí. guy mo mi kíá na tó ń jọ omi mu bẹ́ẹ̀ ni ọmọ time ti lọ ṣàmọ̀ pé time frame ah down. èwo ni mi ò kánjú tó sọ náà ah wo jẹ́ láti ti àti ṣiṣẹ́ náà o ṣàmọ̀ pé time gbúdọ̀ online i need dey online mo ṣiṣẹ́ láti join náà. why you dey hustle like i don tire na waka we waka reach here ilé nìyà ti fẹ́ délé make we relax. èwo ló ṣe tó tire náà wàtúwàtú àti fi ṣẹlẹ̀. I dey work. Time to go there online. I need to do online, guy. Mi ò lè múrin. Ah, kọjá ilé náà. Wọ́n náà dey go jọ ṣe kí a ká máa get out. Ẹ̀dẹ̀ tí ó mú ibi kíní. O ṣé o lè máa mú mi rìn ni? Kí ni gbogbo eléyìí báyìí tó ń sinmi? No be your fault na mi dey follow you talk na. Mama ẹ fún wọn ṣe o tẹ kò pẹ́ Ẹ bá bá sọ tó ẹ̀ kó sọ ọ̀rọ̀ báyìí kìí yẹ bàbá mi tó wà. Ọlọ́run kò pẹ́ délé ọ̀rọ̀ tẹ́fẹ́. Yéé! ìwọ làwọn ọlọ́jà rẹ̀ yín òwò lọ ẹgbẹ́ sẹ́yìn jàre <gasps> yéwà. fọlá ẹ̀rù ń bà mí o àti tẹsẹ̀ bodò ọ̀ní ti ń fà hmm, kí ló ń bẹ̀ lẹ́rù ẹ̀rù kí ni kí ló kún ẹ pẹ̀lú odò àti ọ̀ní tó ń fara wọn. wáì tó fi jẹ́ irú èní tá lọ búra ń bẹ̀ yẹn níṣẹ́ náà rẹ̀ kú bẹ́ẹ̀. wo bàbá mi máa ń ní mi lára pẹ̀lú àwọn ẹjọ́ tí ò make sense jàre ah wò àkọọ́lẹ̀ ọlọ́run ni àsìkò ṣe yìí tó yẹn ó dẹ̀ lọ kí ni ẹjọ́ wèrè wo èmi ò mọ mi ò rí sí gbogbo nǹkan tó ń sọ èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni pé ẹni tí ò bá jẹ bì kò lè kú bì. ìgbà ìgbà wo ni wọn máa síbà. kí n tẹ̀lé pẹ̀lú yẹn èmi làwọn alálàáfáà ni àbí pásọ ṣùgbọ́n láwọn fámìlì ẹ ti wá gbé wo àsìkò ẹ tó ni o ó dẹ̀ ti lọ nìyẹn ah, tásìkò tiwọn náà bá tó o máa kú tásìkò mi bá tó máa lọ so what's the big deal. èmi ò ṣetán ikú máa ro kúrò mi. ẹ kí wàá lẹjọ burúkú tó wà ń lò látàrọ. náà ń máa jala ní yóò ṣòfófó máa ń jala ilẹ̀ ẹ̀pá. Thank you. àwọn fíìmù tó wá ń sálẹ̀ yìí bára wọn jà. ilé tí mo ń gbọ́ ìyàtọ̀. wọ́n ń bára wọn jà wọ́n ń jẹ́ yọ ọwọ́ sàlẹ̀ báyìí ló ti ń bá ẹ̀gbọ́n. ẹ̀jẹ̀ ìṣọ̀kan wọn pariwo sọ̀dí àgbà bá jẹ́ ìṣọ̀kan. wọn èèyàn bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ òṣì ìwọ náà wò náà láti gbà táti lọ ṣe búra ẹ ní gbogbo ilé sí ṣẹlẹ̀. ẹgbẹ́ gbogbo ẹni ọ̀sán jàre a máa wíru a máa wíru kí ló ṣẹlẹ̀ ń sìn any situation tó bá ti ṣẹlẹ̀ ń sìn nítorí a ti lọ búra ní gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ oníṣòro à ń gbariwo ká wo bí táriwo ti ń bọ̀ ká ká ká ká stop pariwo pariwo kìíní. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Ah. Huh? Eh. eh yẹn nìyẹn o ti kọ flat mi mo ní ìdàgbò gidi bẹ́ẹ̀ máa jáde rọlẹ̀. Juice tí mo kọ̀ rọra mu náà rèé ó kọ̀ dẹ̀ rẹ̀ sí fa mi. Ìwọ bẹ̀rẹ̀ wèrè ẹ nìyẹn. Ojú mi ò máa tàn mí jẹ náà. Fọlá. Ah, Fọlá. jẹ́ lọ sọ́sìbítù jẹ́ ká lọ sọ́sìbítù jẹ́ ah. lọ sọ́sìbítù Fọlá Fọlá. Ah, kí tó ń gbọ̀n báyìí. ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ iná jó lórí kókó iná rúwo. mami ṣèyí ti kú. ṣèyí ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ó lọ accident ni. accident. ìyẹn kọ́ wá tiẹ̀ ní problem báyìí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí fọlá ti kú. fọlá ọ̀rẹ́ ẹ̀ kí nìkan tó dé. sniper ló mu tó pè ní dream. sniper bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀. fàìmọ̀ tó máa jẹ mí ní púpọ̀. ẹ ìṣẹ̀dá mi kọ mo kọ ah. ọlọ́run ní jẹ́ kí èmi fojú sunkún ọmọ kọ́kọ́ jókòó náà. màmí ọ̀rẹ́ jókòó kọ́ ní jókòó náà jókòó jókòó jókòó. o ò lè kú torí èmi ò ní fojú sunkún ọmọ láyé mi. tí ọ̀rọ̀ bá rí báyìí ọgbọ́n làwọn àgbà ń dá sí ìyá mi ò fojú sunkún mi èmi náà ò ní fojú sunkún ọmọ láyéláyé ikú kẹ kò síkú lójú ẹ àfi powder ẹ. àmọ́ mi mo mọ ọkàn tí kò sọ ẹ má jẹun. o ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ o ò lè kú. àyà gbólógbó gbé wọn délé o bẹ́ẹ̀ alùpàrà alùpàrà bẹ́ẹ̀ ni bara ò fọ́. abamara ṣe àfidọ́dẹ́pọ̀n adébíkùtẹ́ ilé eléyìí tí ń la mọ́ọ̀lùgbòjòyè ẹbọ wọn ni ọwọ́ máa mú ṣe ń sọ abamara ṣe o àti dọ́dẹ́pọ̀n ó ká bá mọ̀ wọ́n ṣe mo mà ṣe dán ó dápọn. ikú rèé àrùn nílé ọkà yìí. ikú kẹ ìṣẹ̀dá mi kọ́ mo tàka ìdànù bàbá ẹ má jẹ́ ọmọ mi kú torí ẹ̀ ni mo ṣe wá síbí báyìí ń gbọ́ nǹkan àṣemọ́sí wo ló ṣe tọ́kù lé ọká ikú rèé àṣemáṣe wo ló ṣe tádé. báàmì mi ò ṣe nǹkan kan. jẹ́wọ́ fún mi èmi ni mo bí ẹ. mi ò ṣe nǹkan kan. sòótọ́ fún mi tádé. báàmì mi ò ṣe nǹkan kan. Ah, tádé jọ jẹ́wọ́ fẹ́mi èmi ni yẹ́ ẹ̀ èmi ni yẹ́ ẹ̀ jọ jẹ́wọ́. ọlọ́ọ̀sẹ̀ nǹkan kan ọ̀sẹ̀ mẹ́wàá. àárín àárín àárín ọlá sórí mo ti dúró de ẹ ti pẹ́ mo sábà pé ó jẹ́ ten hours ló fẹ́ lòun fi tọ̀lù yìí èmi pẹ̀lú rẹ ni kò bá ṣe pé òru lọ́ba tó jáde o èmi pẹ̀lú rẹ lẹ́ni ni mi ò fẹ́ mọ time ẹ̀ wò má tẹ̀ jẹ́ kí ni bó o ní so wà pa. ẹ ká sọ mọ wa ẹ jọ kí lẹ fẹ́ kí ni pàtó nǹkan tẹ fẹ́ bá mi sọ because especially mi mo mo wà ní hurry ó níbi kan tí mo ń lọ. mo mo mo ọ̀pọ̀ wà ní hurry sọrí irú ẹ̀mí mo ti wà irú àwa yìí. Ah! mo mọ̀mọ́ nǹkan tọ́jú o tí n bá tọ́jú yàn báyìí tí n bá tọ́jú èmi máa gbé obìnrin báyìí ni mo lè tọ́jú bígbà tí mò ń tọ́jú Samsung àbí iPhone pé <laughs> kó mọ̀ jábọ́ kojú rẹ̀ mọ̀fọ́ tó mọ̀ pé screen ẹ̀ ó wọ́n díẹ̀ <laughs> bẹ́ẹ̀ lèmi ti máa ń pákéjì obìnrin. ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò yé mi like eh, make it clear. ẹ eh, understand. ọ̀dà bọ́sí wáyé bọ́sí wáyé ọ̀ kú pa rárá o ọkùn palára tèmi pẹ̀lú rẹ̀ bá ń jáde tí n bá gbọ́ ọmú sọ́rí gun johnson gun johnson kò ní funfun tó ọ àfihàn ní funfun tó ọ funfun gan-an tó funfun tó. ẹ wo nǹkan tẹ fẹ́ bá mi sọ ni kẹ́ ojú ń kàn mí sẹ́. ẹ wo bí nǹkan tí ó dà èyí tí mo fẹ́ sọ gangan kì í ṣe pé ẹ̀rù kàn ń bà o nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ kájọ mọ gbára wa lẹ́nu ká mọ gbára wa lẹ́nu báyìí kọ́ gbá mi lẹ́nu kémi náà gbọ́ lẹ́nu ká <coughs> kẹ́nu sẹ́jẹ̀ eh very Oh, oh, oh my jeez. Yeah. Wetin Musa no go see for gate. Ẹ jọ̀ọ́ kí mo gbọ́ tẹ́ sọ yìí. Ẹ nǹkan tí nǹkan tí mo fẹ́ fàyọ gangan ni pé mo fẹ́ kẹ́ mi pẹ̀lú rẹ̀ kájọ mọ̀ fẹ́ra wa kí n gbé ọ lọ sórí bẹ́ẹ̀dì kájọ gbéra wa kí n gbé ọ báyìí bíi happy No, no, nínú ẹjọ́ náà ẹjọ́ náà kí lẹ kí kí lọ sọ́ọ̀sì. ẹ mo fẹ́ kẹ́ mi pẹ̀lú rẹ̀ kájọ mọ̀ fẹ́ra tá nànú síra wa báyìí pé ṣó ya wèrè ni ṣé kò ṣe ẹ ni irú ẹ sí èmi wò jẹ́ kí n wá wọ̀ ọ̀nẹ́ láyéláyé ẹ kí mo sọ láyéláyé ẹ tó bá tún rí tó dá mi dúró bọ́ tí mo máa ṣe fún ẹ wàá rò pé tírélà ló jam ẹ ní rubbish. ah mo gbé o yéè mọ́mọ́ pa mi lẹ́nu nì. ah lórí pé àfẹ́ni àfẹ́ni ló fa gbígbá ipa àti ẹ̀mọ̀ bóyá àwọn èèyàn ń wòyàn ó tún lèmi ò sí level àwọn wà ní level rẹ o ẹ lákàn ṣé torí pàkúkà kí làwọn level rẹ ẹ ẹ ọmọ ẹnu gbà kò sí wàhálà ní wàhálà ṣé bó gbà mí lẹ́nu ó ti yé mi títí bóyá bóyá ọkùnrin lójú obìnrin lọ ni bóyá obìnrin lójú ọkùnrin lọ ni ẹ ń jẹ kọ mọ irọ́ ìbí ìbáyìí ni mo ti wá dóde díẹ̀ dóde lóde. lady um, kan ni mo bèrè um, mi actually mo rúkọ but she's um, she's not too tall she's not too short very fair ó pupa gan very beautiful and slim kind of. Uh, uh, Aniola lè bèrè. Oh, yes. Mm. Ariola, like. consider. See, um, I just mọ̀ we have to rely láìmọye ìgbà but you don't always give me um, that attention in as much as I really want to speak to you you know, Mo pe mo ti or ń fẹ́ out you know, several occasions but okay, she didn't even give that chance at all so what else can I do? since this is someone I really want to be friends with. Keep tracing you, tracing you, títí tí mo fi get pé ibi báyìí ló ń gbé ní Wait, hold on, hold on, hold on. Kí You all trace me. Wait, why does she trace me, kiri? Kí ló fẹ́ gbà Are you are you trying to kidnap me or what? Kidnap? How did we get there? Come on. See, I I want us to be friends and then mo wò pé since o fún mi opportunity àti even talk to you on the street maybe I can talk to you one on one in your house. You want us to be friends. Joe, kí ni friendship ọkùnrin àti obìnrin o? Yeah, I don't I don't see the friendship between you and I. I am not interested. Shotigomi. And then let this no no no hold on, let this be the last time. Don't matress me kiri, I don't like such things. okay? I cannot be your friend. See, I, in fact, we can never be friends. Don't say that. I mean no harm. It's nothing. It's, there isn't anything wrong in being friends with you with a female. So. See, I don't know you, and I cannot be your friend. I repeat, I cannot be your friend. Excuse me. Uh -uh. Mariwo pẹ́ ní ojú ọ̀run ti rere ti rere. Adé afúnbalẹ̀ tí ó dùn. Ètò ìfojúmọ́ gbóhùn odò láìsí owó ilẹ̀kùn àkọ́kọ́ ikú owó tán lé o bẹ́ẹ̀ ni ó padà lẹ́yìn ẹni owó ilẹ̀kùn àkọ́kọ́ o. Binanjoloko majala niyo ṣòfófó majala Binanjoloko majala ṣòfófó majala ìlà ẹ̀pá. Kí ló máa ń ṣe ọ̀rẹ́ ẹ̀ náà? Arínọlá. Ìfà tó ń bí nínú báyìí. Kí ló dé? kí ló dé tí o fẹ́ rí ọkùnrin sójú kí ló dé tí o kì í appreciate àwọn ọkùnrin. kí ló ṣẹlẹ̀ gangan. náà mo ní kí n lọ pọ́ǹpù mi wọ́n bọ́ síta mo rí wọ́n sọ black guy ló ṣàwà nígbà tó wọ́n ní ta ló ń béèrè ó ṣáà describe ó ní ẹ̀ ń béèrè báyìí ó pa bó ṣe kíní kan ní òkè àárín ọlá ni wọ́n béèrè ó dẹ̀ níbẹ̀ ni ó dẹ̀ wọlé ó dẹ̀ lọ pa àárín ọlá wa tẹ̀yìntẹ̀yìn ló fi bọ́ síta pẹ̀lú mi o. Mhm mo wá dúró sí ẹgbẹ́ kan mo rí i pé mo àti guy yẹn dè rọra ń sọ̀rọ̀ wọ́n discuss all of a sudden mo kàn rí i pé Arinola kàn yín ẹ̀ ni tó bá yẹ bóyá yín salt guy in fact ẹsẹ̀ guy yẹn kàn wọlé ni ó kàn bínú wọlé mo ní láti lọ bá guy mo á bẹ̀ sí ní ibẹ̀ mo ń bẹ̀ pé kó ṣàmà bẹ̀ mi kó ṣàjọ can you just imagine. <laughs> mi ti fat inú inú àárín ọ̀la inú ẹ̀kọ́ tiẹ̀ bí mi ó wà sí ti inú mi mi ti ẹ̀kọ́ tiẹ̀ bí ti fat <laughs> ah no no no no no. ó fọ́ ni òòjọ́ ṣé ọ̀rọ̀ àárín ló ń sọ tó ka ẹ̀ lára báyìí. báwo ni o ṣe ní ká mi lára ọ̀rẹ́ wá nìyà o. kò yẹ kí ọ̀rọ̀ àárín jọ ẹ́ lójú náà because èmi àti àti mọ̀mọ́ yìí kò ń ṣe ni kò dẹ̀ ń ṣànà adẹ̀jọ́ mọ̀ pé ọmọ yìí ò appreciate ọkùnrin mm. eh, kò sí oríṣiríṣi ọkùnrin tí ò ti toast ọmọ yìí ṣó gbà ní hmm. kó gbà náà bí àwọn bọ̀bọ̀ rán ara òun yàjú lọ àbí kílẹ̀ ń pè é bí a bọ̀bọ̀ yẹn ló máa lé tàfẹ́ hmm, ọlọ́run ló mọ̀ ó jẹ́ ká sọ nǹkan mi. ìjọ tó rọ lọ ṣé wo ò ní boyfriend àbí mi ò ní boyfriend wọ́n ṣe dáadáa sí wa náà ó ní láti máa ṣe gbogbo eléyìí for a very long time ó ní láti stop ẹ̀ á ní láti pé jókòó ká bá sọ̀rọ̀ pọ̀kọ̀tàn tó wà sí máìdì mi ni wípé mo fi pé àwọn ọlápẹ́ lesbian. ah ah bẹ̀rù ah mi ì rò bẹ́ẹ̀ ò torí ọmọ yẹn su ni adẹ̀jọba gbélé ni so tó bá jẹ́ pé lesbian yẹn á ti máa mọ̀. trust nobody ah. trust nobody kí ló dé kí lọkùnrin ṣe tó tó yẹn wá tẹ̀ ṣe lè á tẹ̀ fáwọn èèyàn ní chance what happened. sẹ́rí wọ́n ń tèrà bá fi ni pegi èèyàn máa wọ̀n dànù ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ má bínú ẹ tó bá béèrè pé kí lèèyàn ó ṣe kí lèèyàn máa ṣe fúnru wọn náà ẹ àlàyé sẹ́yìn gbogbo ìtẹ̀ ń sọ yìí kò yé wa rárá àṣírí la bẹ́ fún yín àwa rèé èèyàn wa lẹ jẹ́ kò sígbà tẹ rí wa tẹ ẹ gbé fún wa tẹ ẹ ṣàyè fún wa ẹ mọ kọ́ńtà nǹkan tó bá ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ní kẹ́ sọ fún wa káàárọ̀ dàbẹ̀ rú. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ti sọ yìí ṣé ẹ mọ̀ pé obìnrin bìnrin obìnrin àtẹ̀yìntàn lásán òun ló yẹ̀yẹ́ mi ládùúgbò èmi ọmọ pé kéèyàn kan sọ fún yẹn pé ẹ mo nífẹ̀ẹ́ rẹ o ẹ mi nífẹ̀ẹ́ o já máa fẹ́ ra wa o ìgbà tí ni àfi kò là. àlàyé ayọ̀ gba ẹtí yẹn ẹ tó gba ẹtí yẹn ṣé ìwé ni àbí òbí gba ẹtí yẹn fẹ́ mọ̀ ó mú gangan ní jàre ó mú ló ti ṣẹlẹ̀. kí lẹ fẹ́ ká ṣe fún ṣé ká pa ni. pípa bá. Ah, ah. wọ́n lọ bá lè yanjú ẹ̀ mi tẹ́ máa yanjú ẹ̀ kò lè wúlò fún ẹ kò lè wúlò fún ẹ kò lè wúlò fún ẹ láyé tí wọ́n á kẹ́lá yé kàn fà ń di tèsì yẹn kí ni ọ lè pa àṣẹ sílẹ̀ báyìí fàlàyé kàlájẹ̀ sí ni pé ẹ̀ jábìn oyisi kúkọ̀ jábìn. nǹkan tèmi kàn fẹ́ ni pé bẹ́ẹ̀ sì bá mi gbé tẹ bá ti bá mi gbé kémi kàn sá yọ tójú mi kó mẹ tí bá ti yọ tójú mi kó mẹ o ti tán. ẹhẹn ok nǹkan tí bàbá fẹ́ nìyẹn ẹ ó ti dán ni. kí nǹkan sọ fún un pé sọ́ọ́rí o àjùlọ tí mo fi jù ọ́ lọ ni mo fi hàn yàn o gẹ́gẹ́ bí orúkọ mi pé àjùlọ ohun tí mo fẹ́ ti fún un. kémi kàn mo tójú mi kó kó sì máa bá tiẹ̀ lọ. ló bá tán bó ti ṣe ṣe. ṣé wàá rí dítẹ̀sì ẹ̀ ni pé. kò lè gbà rárá ẹ má wulẹ̀ ìdára ńlá mọ́. àbí àárín ọlá tẹ̀mí mọ̀kànnì tẹ bá ń mọ oríṣiríṣi ọkùnrin tó ti tó ìtọ́mọ yìí ẹ má dára yín láàmú jàre kò ní dá yín kò lè gbà ló sọ ni àárín ọlá ò ní gbà èmi ò ti àwọn ọmọkùnrin tó ṣe àárín ọlá yìí pé bí ayé tó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin ti jíù tí wọ́n ti ṣe kà fún báyé tó wá wáyé ó ti mí àwọn ọkùnrin o kò fẹ́ rí sójú rárá rárá bó ti wù kó mọ kó lè gbà o. no ó dàbẹ̀ get to me so ọ̀rẹ́ ti yín ni mo máa ní bẹ́ẹ̀ ṣe máa bá a sọ́tún dẹ̀ ní kọ́sì wọ́n yẹn jí fún ẹ náà wọ́n yẹn dẹ̀ wà òkè <laughs> ó dàbí kí ọkùnrin nídìí wọ́n bá wọ́n máa bóyá máa bá ẹ sọ pé pẹ́rọ that like you just you know hmm. wọ́n kọ ọkọ̀ bá mi kọ àwọn ẹ̀ lè bọ́rọ̀ yín sọ̀rọ̀ tì náà being your friend obìnrin sóbìnrin wọn náà ah, tẹ̀lé bọ̀bọ̀ yẹn o wọ́n yẹn máa wọ́n yẹn wà ń bẹ ọ àti náà kí ẹ wo bros kò lè gbà èmi mọ̀ pé lè tọ́jú ẹ̀ àmọ́ kò lè gbà kò lè fẹ́ yín. ok bọ́ tá a bá ṣe báyìí kọ́ ń pé o kò sì yẹ fún mi ní link àbí key tí mo lè fi bá sọ̀rọ̀ o kàn fún mi ní audience papọ̀ wá àkọjọ fó lásán hundred thousand. Each of you hundred hundred two hundred ó kéré gan na. serious? Owó tí o ra ọgbọ ọwọ́ mi ó bèrè gan ẹ dúró ẹ serious abẹ́ ṣeré tó bá ti dọ́rọ̀ owó èmi ò ń fowó ṣeré o gbogbo èèyàn ló mọ̀ mí mi ò ń fowó ṣeré rárá. pẹ̀rọ̀ pẹ̀rọ̀ look now no smell am. ah ẹ ta soso ló bá ti kọrọ owó dé. Ah. no gbóòórùn ẹ ni o <laughs> ó dẹ sí ọpọ òní kàtà ah, ó wà nílẹ̀ bí yẹpẹ ṣe sáré flash ẹ ni ṣé wàá pè fún mi ah, ó máa dún bí no no be say this thing i no dey know ẹnu mo kó láwọn bọ́ọ̀sì yẹn ẹ wo kémi tó mọ̀ bí ẹ̀ta sánsan ẹ jẹ́ kí lẹ́bù yẹn wọlé kówó kọ́kọ́ wọlé náà èmi máa tó mọ̀ bí ẹ̀ta sánsan bó dẹ̀ sọ ẹnu ni. ó yá mú wa mú fígàn yẹn wá. anyway tẹ bá ní kí n pe nọ́mbà yá zero zero eight zero account number ni kì í ṣe phone number. Ah, ẹ má gbowó máa ń ó ní bó ṣe máa ń ṣèyàn lọ́pọlọ anyway ẹ eh, ó yá zero zero six three four eight four eight zero six Bank báńkò ni ẹ. bàjí ti kò àwọn ọlọ́pàá ti ẹ jẹ́ àwọn fóònù mi ó yẹ kó ti wọlé. Hmm. ah má ti wọlé lóòótọ́ ẹ máa padà ta sánsán hundred k. no for pé for hearing pé kò tiẹ̀ máa ń kọ́ jókòó bá mi sọ ìjọ tabá tó wá rẹ̀ tabá tó wá sọ̀rọ̀ wà top ẹ̀ it's small it's small mi mo kàn jẹ́ lára àwọn guys yóò like ariwo mi ó ṣe làwọ̀là ó yẹ kí mi náà think kí n wọ gold but no i no like that kind of life i just stay put there you know. mi n ṣe àwọn fẹ́ mi. ọmọ òkú tó ṣe ọjọ́ pẹ́ serious nǹkan yẹn kọ́ mo mọ̀ pé àárín ọlá máa ń like if you enter. kí ni ìbọn. àárín ọlá like kó novel ọ̀gá hmm. àárín ọlákí la rí gbọ́ ilé tó ń sá ni kí ló ṣẹlẹ̀. Hmm, mo ti notice ẹ láti bíi two days ago báyìí mm-hmm. mo ń ka novel kan. What's the title? Check it out yourself. Is it Yes. gbọ́n ló máa kà tán ọ̀dẹ̀ yá mi anyway mo ti kà tán tẹ́lẹ̀ nǹkan tó tún ká ni ẹni tó dẹ̀ yá mi náà wọn tó débi ìgbà ìbùsùn ní kó wọ́n gba àpò ẹ̀fún rẹ̀. ah no no má ṣe bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ tíyàn yẹn bá ti dé sí wàá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ fẹ́ sáré tí má ti kà tó wọ̀ á dà padà ṣó ti bọ́ but kí ló máa ṣe ẹ̀nà kí lè tó pé tó bá ti rí novel báyìí o máa ń lose control o fẹ́ akílódé. Ah, ah, ìwọ náà wo na ìwọ nǹkan tó ti kà tó tún tún kà that means it's very, interesting yes, very very interesting oh dey yá mi jọ nítorí ọlọ́run. pẹ̀rọ lísì pẹ̀rọ. ṣé iṣẹ́ ìdáfà náà. how you doing? fine. afa na ṣé wàá wá ojú ẹ̀ náà. <laughs> hospital are you okay? i'm fine. <laughs> kí ló ń ṣẹlẹ̀? So, um, ẹni tó ní novel. Oh, uh, please, c can I borrow your novel, please? Well, wow, like, yeah, you you can. only lè fún kókà why not? Uh, uh, uh sùúrù, jẹ́ kí n mú fún ẹni tó yá mi. Sẹ́yìn tó yá mi náà, àwọn àmú fún ẹ̀. So, mi ní ní ẹni ìṣó yá gbàgbàgbà. Ṣé wọ́n ti kà tán ni? Ṣé wọ́n ti you doing like this? Kí wẹ́ẹ́ fún mi ẹ All right. I'll, I'll, give you, but um, how much is that for that? I was thinking I give you my number and then tó bá ti you call me and drop it. Oh, okay, no problem. Uh, zero like, zero. Oh, please, hold on. Okay. Zero zero. Yeah, five nine. Five nine. One nine nine. Okay. Three zero one. My direct line, actually WhatsApp line. Oh, they text me anyhow. I yeah. just, I just see. Okay, no problem. Thank you. What's, what's your name again? Sheyi. Sheyi. Okay. Sheyi. Sheyi. Sheyi. Mr. Sassonson. yeah, yeah. Sheyi Fund. Yeah, you know. yeah. You can really interest. I have other novels, you know. Really? I'm a, I'm a reader too, so okay, I read a lot. Yes, I know. How many would you like to get? Like. I don't know. As much as you have. So I you read. You read a lot. <laughs> I guess so excited. you? fifty. Eh, eh, eh, I am hot, and you are not. I am hot, and you are not. Eh, I am hot, and you are not. Eh, mo gbọ́dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àmàlà tó jiná gógó. Ọmọ! Mo jáwèrè àti mo jáwèrè gan-an wọ́n níyàn jáwèrè mo jáwèrè mo jáwèrè tán mo jáwèrè pa. ṣe o serious o. kí ló rí. instead kó jókòó kó faṣẹ́ kó lè lówó lọ́wọ́ obìnrin ló ń tẹ̀lé kiri. àlàyé èkìtì jìnnà sékòó kò yẹ kó má sọ bẹ́ẹ̀ gbàgbé gbogbo yẹn èmi sọ pé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ èmi sán lórí gan èmi aláàánú yẹn fi májèlé rò fọ èmi fúnra ara mi ok jẹ́ wàá jẹ́ àjẹ́ kì í jẹ́ fọ́ ẹ lẹ́nu ṣé wọn kọ́ bá tán pè ní àríọ̀lá yẹn àwọn ẹ̀ ti gbà náà gbà. ẹ mi sọ ọ̀rọ̀ ẹ̀fọ́ lánàá rí mi ṣé mi parọ́ ẹ̀ fún ẹ ni ó gba nọ́mbà mi lẹ́kọ̀ọ́ máa pè mí máa bá mi fún máa sọ̀rọ̀ máa tẹ́sí máa whatsapp mi ó lè pè kí ọmọ afárá yóò àtò ọ̀la ọmọ yẹn gba nọ́mbà mi tó ń dúró re tán ni kò yí rí ẹ̀ mi nọ sí ọmọ yẹn kó jẹ afárá bá lè máa jẹ́ kankan jọ wà lọ́wọ́ yẹn ó yẹ tó five nine tètè lórí fóònù ẹ̀ lọ́wọ́ kan ok ṣé torí pé ìwà àti Fọlá ti bet five hundred thousand naira ní sọ òun ló jẹ́ kó máa sákiri five hundred ṣé wà náà nìkan tún lọ bó máa wá mi wá gbàdán ọmọ yẹn máa wá lóòótọ́ máa jókòó sókè máa gbé àwọn yẹn wá ọmọ yẹn dúró ọmọ yẹn mọ́ ju báyé ro lọ. wọ́n sọ pé ọmọ kò ń bọ́kùnrin sọ̀rọ̀ kò ráyè tọkùnrin kò ní kó jọ anybody wo mí làṣẹ mi ta ṣó gbóòórùn ẹ̀ oníkàtà ni ó máa wá mi wá wọn ẹ̀ eh, o lè ní tó yẹn èló ló máa fílẹ̀ ó máa wá mi wá. Eh, kí wọ́n á problem tiẹ̀. bá ń fa bá ń fa bá ń fa bá ń fa yẹ kó tó pọ̀ káàtà ń wá bá fa bá fa bá fa èmi wèrè kankan ní mọ́ṣẹ́ ẹ wèrè ó jẹ́ kí n bẹ́ẹ̀ bá sọ pé bẹ́ẹ̀ mú bóyá ọ̀sẹ̀ pọ̀ àwọn ọ̀nà máa tọba tí kíní bá pọ̀ jù lára kò dá máa ń fà ṣojú o àwọn máa lọ́nu mọ́lẹ̀ ni kò dẹ̀ da orí ìyàgbọ́n ò pé hello. Hey, you know. àárín wealth àwọn olóyìnbó wọn sọ wípé middle of wealth àárín ọlá. <laughs> ṣèyí your mouth is too sweet jọ ó ń lá mẹ́ńtọ̀ I hope that you're not fetching me. ah ọlọ́run kú iṣẹ́ ọlọ́run no me in my life ká sọ pé mo ten beautiful girls in my life. really. you're either number one or number two Oh, lè kọjá first to second maybe after my mother. <laughs> Okay. Are you serious? Oh no, pretty. Kilo de. Then for the fact that you were like, ó máa kàwé yẹn, ha, ó me on. Tó bá ń pè mí lọ́lọ́run, kò tó ń pray tán màá ti gbọ́ because bí voice ṣe ń wọ̀ mí lára gan-an, oh! <laughs> ó dàbí àwọn ọ̀rẹ́ <laughs> No, no, I'm not flattering you. Hmm. You're so pretty. I'm sure pé mọ́mì ló máa <laughs> Ah, That's a joke. Um, I have another novel. Money, um, new collections We should get and ó máa dá tó bá lè kàn Oh my god, I'm super excited. Is it romance or action? No, no, kì í fiction o. It's about it's romance ilé, romantic story ni. Mo I love it. Romance, yeah! <laughs> okay, I'm so Yeah! I'm super excited right now. Okay, you know what will happen? Jack and Kai ka èyí tó Don't mi tán tí n bá about n I will come right away to take another one. Now I have something really for me as gift. A nice story, so I like. <laughs> See, I'm blushing, really. Stop. Uh, that make my drop code. on. You are village, customer care. You must order order All right. Later. It's all right. I'll see you soon, right? Okay, má jẹ́ no problem. Bye. <clears throat> Auntie wa, ẹ jọ̀ọ́ ta lẹ bá sọ̀rọ̀? Ṣèyí, of course. Ṣèyí? Yeah. <sighs> Arinola, ìgbà wo wá ni ìwọ àti Ṣèyí di ọ̀rẹ́ tó dé pé ẹ bẹ̀rẹ̀ sí ní bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ or something like that? come off it kò sí nǹkan kan láàrin èmi àti ṣèyí ṣèyí kàn jẹ́yàn tó wà very funny ó máa ń jẹ́ kí n rẹ́rìn <laughs> all the time and moreover ó sọ fún mi pé òun ṣe ra new novels Oh, ní hmm. believe it so hmm. I can't <laughs> wait to have them but other than that èmi àti ṣèyí we are just friends. just friends? oh yeah. ó dẹ̀ ń bá lórí fóònù bẹ́ẹ̀ yẹn. <laughs> Pero a ní ṣé he's a funny guy. Hmm. <laughs> Ó máa ń crack me up gan ni. Arinola, wà careful. Just be careful. Please. All babes, no problem. Don't fall in love with him. Hmm. You know me. I can't fall in love with him. Mm. Anyway, um, our being at Tinkpini, so tomorrow is all so I need to go see them now. Oh, okay. So, when are you back? In the next three or four hours, I should be back. Okay. I'll wait for you Okay, <laughs> baby. I'm going to text me. <laughs> oh my god. Kíkẹ́. How far now? Mo wà jàre. Pẹ̀rọ Sọ́lá ò tí dé ni. Kò tí ì dé o, bọ́ mo ti pè ń sin, ó lóun ti ń bọ̀ nílé. Ah, ok, èmi fẹ́ sáré dé ọ̀dọ̀ Ṣèyí kí n rìn tán ní ó wẹ̀lẹ̀ fún un but tó bá ti dé sọ fún mi pé mi ní pẹ́ ṣá ṣùgbọ́n. bẹ́ẹ̀ ti rí ṣọ́ọ̀fì nóòfù ṣọ́ọ̀fì ṣe ẹ̀ nì. we will actually have to return this because mo fẹ́ gbà mí lọ́wọ́ ẹ̀. see you. ọlọ́ àpò ẹ̀yàn ṣáà máa pẹ̀. alright darling. ah lọ́gọ̀ lọ́gọ̀ every time wọ́n mọ̀ kó tó rí mi ẹ ló ta ló sọ̀rọ̀ ẹ ló ah, kí ni ṣe wọ́n lọ fún gbé bóyá kó gbé fóònù fọmọ ìyá náà àjùlọ ní sọ̀rọ̀ aláyé tó àlè bàbá àgbàlagbà ọmọ yàrá wà ń bì sikele mi gan ajọ wà ń bì náà wà ẹ ẹ ká tí mo fẹ́ sọ fún yín ni pé sẹ́rí ọmọ àárín ọ̀la tí mo sọ fún yín. ó ti jáde báyìí ó ti jáde ó ti jáde ẹ ẹ sì ti jáde báyìí kẹ́ ẹ lọ gbé kẹ́ ẹ mọ gbé bọ̀ níbi tí mo sọ fún yín o ìgbà ẹnu sọ ọmọdé yẹn ti jáde ọ torí kí n béèrè pé ó ti jáde ìpamọ ìyá náà wèrè kejì tẹjọ tẹlẹ yín onírúgbọn wèrè ókè aláyẹ kò sí wèrè ṣe bàbá yẹn náà lẹwà àwọn agbèdè bẹ́ẹ̀ ń sìn sí. ẹ ojà ojà ojà ẹ má pẹ́ ẹ ẹ àárín-ọ̀la àárín-ọ̀la ẹ ó pupa báyìí èmi mo sì fẹ́ fún sọ́ọ́dẹ̀ àfin ẹ̀sìn olórí ibú ṣé mo sọ fún mo ní àjùlọ lórúkọ mi kò fẹ́ gbà nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ gbà èmi èmi èmi ni mo sọ fẹ́ fún un wíri làwọn obìnrin mi o wọ́n máa nífẹ̀ẹ́ jìnnà wọ́n máa lọ ra kùkúmbà kùkúmbà olórí burúkú ṣé kùkúmbà tó wà lọ́dọ̀ tiwa ti tán ni ah! kùkúbà tí mo lè tà bíi five hundred tẹ́ẹ̀mọ̀ pín ẹni tí ó la ó là ń bẹ̀ ẹ kàn má mú ọ̀bẹ wá láti kéde. ọ̀gbẹ́ni wa ìwé ni tó ni kò àjùlọ ní ọmọ ilẹ̀ ti jáde sí pé kásá lọ ká mọ́ ibi tó hàn sọ yẹn ká máa gbébọ̀ àbá wọn ní àbá yẹn. ẹ tíṣẹ́ bá pẹ̀lẹ́ nìkan ń pẹ̀ṣẹ̀. ẹ movement lọ́wọ́ kan gbà yẹn. ó dẹ̀ pa ẹ̀ ṣe àjùlọ àti gbogbo fún ẹ ṣe àjùlọ mọ nọ́mbà tiwa ni tó fẹ́ pé olúwa ń pè. aláìlè ti tíra nọ́mbà yẹn kó má lọ lọ́ọ́ ṣe pé. ká ká fọ́ọ̀jì mò ń lò tí òbí lọ fọ́ọ̀jì mò ń lò. àlàyé àlàyé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká yìí ti lọ kó déjé wá máa lùzọ ọmọ rẹ̀ yìí rí bẹ́ẹ̀. àbí lọ́wọ́ kan movement. Ah, ọ́fíìsà mo ń dá yín lóhùn. mo rí i pé ojú ojoojú ọmọlúàbí mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí ń bá bí ẹ máa ṣòótọ́ pẹ̀lú ẹ ìbéèrè ẹ̀kan mo fẹ́ bi mo dẹ̀ fẹ́ kẹ́ dá mi lóhùn bó ṣe jẹ́ gbọ́ kí ló dé tẹ́ fi pa Arìnọ̀la. ọ̀fíìsà ẹ mà ní rógun àdùn mọ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí adìyẹ lásán lásán mi ò lè dà pa bìlìntà sí ìyàn ẹlẹ́ran ara bíi tèmi mi ò mọ kankan pa ẹ̀ àti wípé Arìnọ̀la tá à ń sọ yìí mi ò dá mọ̀. ẹ ṣe kí ni mi ò dáhùn. so ẹ ń sọ fún mi sí pàwọ̀ ọlọ́pàá àmọ́ṣe wa níṣẹ́ àbí abẹ́rò pé àbọ̀pẹ́ ilẹ̀ pa ni ṣé ẹ ti gbàgbé pé ọjọ́ tá à ń sọ yìí ilé yín ni àárín ọlá wa. lóòótọ́ ni kò dọ́dọ̀ wa. nínú investigation tí a ṣe a rí i pé ọ̀dọ̀ ẹ ló ń bọ̀ ìwọ ló fi wá fún nobel and besides kí ni relationship tó wà láàrin yìí méjèèjì. ok ọ̀dọ̀ wa ló ń bọ̀ fún wa fún mi ní nobel bọ̀ bá a padà rí kò mú wá then kò sí relationship kankan láàrin wa ju wípé àjọ ń kàwé lọ àjọ máa exchange nobel máa fún un náà fún mi àjọ máa ń kà we are just strictly readers i mean and you know readers are leaders. àwọn ọmọ relationship tó wà láàrin méjèèjì o. kí ni relationship tó wà láàrin wa. <laughs> no ẹ sọ tẹ bá mọ ọ kọsọ ẹ ń ṣe kọ́dà bá ẹ fẹ́ máa bà mí jẹ́ sí ni. I just lost a friend that Ajaman Kawi, Ajaman share ideas, Ajaman rub minds together. And I can't see her anymore. Hey, eh, yeah, you understand? Because because we go through. Like I can't see my friend. I can. I can You just want me to remember what is lost. Kí ni dọ́là ni wa? Mo rí pé o ò ṣetán help wa lórí investigation sọ rárá. Help wo lẹ fẹ́ kí n mi kí n sọ nǹkan tí mi mọ̀. Ṣèlú kò dùn kí mi ìrọ́lẹ̀ mi dájọ́ máa ń kàwé mọ́ ni. Ẹ̀sà kò rí kóòsù là ń sọ. Ẹ̀yin ò ní bosom friend rí mi. Ah, ẹni mi ẹ̀pù yìí ó lẹ́pù fẹ́ ṣe ní ìparọ́ mọ́ra mi ni mi ì ríyàn mi ẹ̀wọ̀. anyway kẹ́kọ̀ọ́ jọ kàwé ní àbí. reading just strictly reading mi ò. Ah. mo nǹkan tí màá ṣe. ọ́fíìsà tẹ̀rí kò sí nǹkan tó fẹ́ di tí mo ti fẹ́ sọ nǹkan tí mo lọ ni mo ti sọ yẹn ẹ ṣáà lè expect mi kí n parọ́ nǹkan tá a ṣe ká parọ́ ìmúra wa náà kò work na it's not making any sense. Mr. Fọlápé. Ẹ jẹ́ kí n ran yín létí nǹkan kan. Ṣé ẹ gbàgbé pé ọjọ́ tá ń wí ọ̀dọ̀ yẹn yìí ni ọmọ yẹn sọ pé òun bọ̀? So nígbà tó wá dágbére pé òun bọ̀ lọ́dọ̀ wa, ó wá mí pé ó dọ̀dọ̀ wa, lẹ́ni tá à fojú rí rárá. À ń bọ̀ síbọ̀ sí pé wọ́n wá wọ́n wá assumption burúkú yìí wọ́n wá pé a ń jàǹbá, àbáwá la ṣe kú Really? Yes, really. Let me remind you something ṣé mọ̀ páwọ̀ ọlọ́pàá mọ́ṣẹ́ wa dáadáa a lè mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ bá wá gbéṣẹ́ yẹn gan síra wọn ẹ mọ̀ kó ń jọra wọn. lọ́nà wo ló gbà jọra wọn. àti fraud àti à ń pa ìwọ̀nbẹ́ ṣe máa ń ṣe mọ́ra wọn. ẹwẹ ẹgbẹ́ ọlọ́pàá ṣọ́rọ̀ lẹ sọ lẹ́nu how how how how does fraud and murder àti àti murder case báwo ló ṣe papọ̀. báwo ló ṣe papọ̀. yes. báwo ló ṣe papọ̀ ẹ wo ọgá ọlọ́pàá nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn mi ò lè parọ́ nǹkan tí mi ò ṣe lára nǹkan tẹ́yìn mọ̀ lẹ ti sọ yẹn bẹ́ẹ̀ni ok ẹ má wọrí ó dàbí ẹni pé torí tọ́ṣọ̀ ò tí ì wọ̀rọ̀ yìí ni by the time tá a bá bẹ̀rẹ̀ tọ́ṣọ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìtẹ́mọ̀ lẹ máa sọ. ẹ ṣé màá wá parọ́ nǹkan tí mi ò ṣe múra mi. Ah, ah. ṣé mo rí fáìlì táwa ń ṣí bíbá. nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn sir. ok. Mr. Jùlọ nínú investigations wa a rí i pé ẹ̀yin náà wà ní ara àwọn tí wọ́n ń dún màwùrù màwùrù mọ́ Àrìnọlá tó fi dolóògbé. ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ ẹ má da ọ̀rọ̀ papọ̀ mọ́ mi lójú tírẹ́tìn yàtọ̀ sí pé yẹn nífẹ̀ẹ́ yẹn yẹn bá yẹn sọ̀rọ̀ fẹ́ o kò sí ẹsẹ̀ wà mí pé kéèyàn nífẹ̀ẹ́ nǹkan kó béèrè pé àmọ́ nífẹ̀ẹ́ kìíní yìí o lóòótọ́ ni ọmọ wù mí o mo bá ọmọ sọ̀rọ̀ o bóun ló ṣe wá jẹ́ tírẹ́tìn. ẹ ọ Mr. Jùlọ ṣe rí ọkùnrin ni mí mo mọ ọkùnrin ni yín ẹ dẹ̀ máa wọ ọkùnrin tó bá dọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé wípé a nífẹ̀ẹ́ obìnrin a nífẹ̀ẹ́ obìnrin kò sí nǹkan tá a lè fi wá o so ó possible yẹ pé kò nípasẹ̀ gbìyànjú pé fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ lẹ́tí lọ ṣinú rò lẹ́tí lọ ṣe nǹkan tó jẹ́ kẹ́ ṣe tọmọlọmọ fi kú. ẹ mọ̀ gbà mí irú kọ́fì wo lẹ fi lọ mi ẹ ẹjọ tó lọ lọ ṣé ẹ̀yin náà ẹ̀yin náà ti sọ pọkùnrin ni ṣé obìnrin téèyàn bá sọ̀rọ̀ ní tó wà ní life tí kò wá gbà nígbà tí bá wá sọ pé mo fi ṣe kàkà kékun mọ jẹ ṣé mo fẹ́ fẹ́ òkú ẹ ni and again a gbọ́ pé ẹni ọ̀hún bọ́ọ̀sì kan tí ẹ máa ń bẹ̀ níṣẹ́ kó má jẹ́ pé nítorí little change ṣe máa ń fún àwọn guys yẹn pé kó fi jẹun kó fi jẹun lọ́sẹ̀ wò pé ah ẹni tó ń bá wa fẹ́ fẹ́ yàn ẹni yóò gbà fún lọ́sẹ̀ lọ gbèjà yín jà. ẹjọ tó lọ́nà ẹjọ bọ̀dà ẹ má finú mi mọ́ mọ́ jẹ́ o ẹ má finú mi mọ́ mọ́ jẹ́ o àwọn bọ́ọ̀sì wo èmi ò láwọn bọ́ọ̀sì kankan o ṣé n bá wọn ṣe politics kì í ṣe pé mo fẹ́ ṣe union èwo làbùdó mọ́ kó bọ́ọ̀sì káàkiri àwọn tẹ̀sán wọn ṣe bọ́ọ̀sì mi àwọn ọ̀rẹ́ mi ni. ẹ ní sọ kẹjẹ kẹjẹ kẹjẹ gbọ́n jàre. àdé ń yí ń sọ̀tún ẹ̀yìn mi sí kúrò kí ló ṣẹlẹ̀. ẹ ṣé kí wọ́n parọ́ nǹkan tí ì ṣe mọ́ra mi ni àbí kí ni báyìí. Mr. Jùlọ ẹ gbìyànjú àti ràn mí lọ́wọ́ kí mi náà lè ràn yín lọ́wọ́. olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. nǹkan tí mò ń béèrè yóò ti tó nǹkan kan mo ṣe ṣiṣẹ́ ni o mi mọ bó ṣe jẹ́ o ṣe kíní mi ni o ó simple. ẹ mo mọ pé nǹkan tẹ̀ ń sọ simple ni àmọ́ bẹ́ẹ̀ tí ń bá mi mú ike ṣe simple ìyẹn ni pé ẹ lè ro mi o because ẹ ti fẹ́ máa ró mi o ah mo ní mi ò láwọn bọ́ìsì. ẹ wò ẹ wò ah. ṣe fẹ́ gbọ́. mo ń kọ́ yín. Ah. mo rò wípé ọmọlúwàbí ni pàtàkì ni ò jẹ́ kí n fọwọ́ kàn yín àmọ́ náà mo ti rí pé nǹkan tẹ́ fẹ́ ni ẹ fẹ́ wọlé lè màdé lò fún yín apààyàn ó pààyàn dẹ̀ tún deny. mi ò deny tó bá jẹ́ pé ní nọ́mbà ọ̀run ni ẹ̀ bá pè é sọ́ọ̀rì èmi ò mọ bẹ́ẹ̀ sì lè wádìí ṣé wọ́n máa rò òkú ẹjẹ́ kan lọ́rọ̀ àbúrò àwọn ìmọ̀ ológun. mi ò ní bẹ́ẹ̀ jiyàn tó bá jẹ́ ọ̀lọ́pàá bó jẹ́ ọkọ̀ lọ́pàá mo mọ̀ pé tọ́wọ́ bá bà ẹ́ wàá sọ tẹnu ẹ. Ah, mo máa gbé mo máa tó sì dára o this is lockdown. gbìnàjò lóko máa jala ní oṣù fòfò máa jala gbìnàjò lóko máa jala ní oṣù fòfò máa jala ilẹ̀ pa. ẹ̀yin ẹ lè wá padà báyìí tí ẹ kì í bèrè màá lọ ṣe àṣà ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà ti so eh, àwa náà ń ṣiṣẹ́ àdákẹ́ so owó bá dẹ̀ ṣe jẹ́ máa jẹ́ kẹ́ mọ̀ and again ẹ má gbàgbé láti máa jẹ́ kí n tètè máa mọ anything anything tẹ́ bá gbọ́ ọ bí ẹni ẹ rí ẹni suspense kankan kankan ẹ yẹ ti jẹ́ kí n mọ̀ so alẹ́ gbègbè sẹ́ lórí ẹ̀ ti yẹ. ẹ ṣe gan ọ̀gá ọlọ́pàá ẹ wo a need láti mọ ẹni tó pa Arínọlá àṣírí ẹni náà gbọ́dọ̀ tú. ẹ eh, dandan nìyẹn káṣírí ẹ tú torí pàwọn náà sinmi ìwádìí dẹ̀ ń lọ lọ́wọ́ iṣẹ́ òjò ìdúró lọ́fíìsì tiwa náà ṣó ti so ẹ fọkàn yín balẹ̀ nǹkan tẹ́mi kan máa gbà yín nímọ̀ràn ni pé any suspect tẹ́ bá ti rí àbẹ́ gbọ́ pé wọ́n sọ pé wọ́n sọ pé ẹ jẹ́ kí n tètè mọ̀ please so àwọn náà lè gbé ìgbésẹ̀ lórí iṣẹ́ wa à ń lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ so thank you very much kẹ́tẹ́kẹ́ yeah. tó ń béèrè lọ mi nǹkan tó lágbára ni. Who risk for my profession but a ti pẹ́ fúnra wa tí mo bá release àwọn guys ẹ̀ fún ó wàá ṣọ́ mi pé there won't be a problem ẹ̀ tẹ̀ máa kó wọn padà wá. ó sì sọ Táíwò eh, èmi náà mọ̀ àmọ́ wo sórí ń tọ́ wà lẹ́yìn ẹja ṣe bí wọ́n ti ṣe kó lè bàa rí ibi ti rí ilé ìtẹ́kọ́ àwọn arákùnrin ìtẹ́kùn sáhàmọ́ yín ó ti tó gẹ́ ọ̀dà láti jọ ìtẹ̀ tí ń bá wọn fà tẹ̀tí ní kí wọ́n jẹ́wọ́ kí wọ́n jẹ́wọ́ kí wọ́n jẹ́wọ́ èwo ló jẹ́wọ́ nù wọn àmọ́ tí ń bá kó wọn débi tá à ń lọ ìtaiwo tí ń bá kó wọn débi tí mò ń lọ yìí áà wo ojú ọ̀gbagadì ni fúnra lára wọn báyìí ni wọ́n fẹ̀nu ara wọn kà kó tó pamọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún un. ó orí nǹkan tí mo fi kọ̀ǹkọ̀ pẹ̀lú ẹ̀ ni pé ojú olùkèrè kóńgbà kóńgbà. orí kóńgbà. tó bá lè ṣe bó ṣe sọ tó tẹ̀lé wọ ó máa fẹ́ náà ní promotion. Hmm, hmm, bí tí mo lọ gangan nu torí wípé tó bá ṣe tán ní ìsìn tí wọ́n bá jẹ́wọ́ yóò fún wọn ní gbéga ń fòrùn tiwọ́ náà pé ìwọ rẹ o akọni rèé láàrin àwọn wèrè mẹ́rin. wọn ò sì ní kú sọ̀hún. Hmm, torí bàbá ti gbà wọ́n ní ìsìn tá a bá kó wọn lọ bí tá à ń kó wọn lọ tí wọ́n bá ti ṣèbúra tán á kó wọn padà tó tá a bá ti kó wọn padà ó wá ṣeé ṣe ilé tó bá mú ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀ kó kú sínú ṣẹ́ṣàn yẹn àyàn àmọ́ kí wọ́n kú sọ́run àá wọ́n bá ti dílé kún ẹ̀ẹ́n <laughs> ọba jẹ́ ọlọ́dọ̀ tí wọ́n kú sí sọ́yìn kò sí ọ̀rẹ́ mi ò ìgbéga ńlá ò máa bá ẹ̀ Hello, officer. Yeah. Uh, bring the uh, five case of uh, all those you no no no come over come over. alẹ́lẹ́ wọn ò gbọ́ poroporo rí odó ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀ ajágbó ajágbọ́n rí àgbó kan àgbó tàdí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹlẹ́mọ̀ ń ka o òkòkò mọ̀ ká ara ọ̀fà yìí mọ̀ ká alákà àgbákà wá ń òsè kàrí káwọ́ mu mí kásẹ̀ mu mí ọ̀ka mu ní para èèkàn biribiri lóde àká ìyá alákà àgbà babalákà ká ọlọ́tọ̀ wọn kàràkàrà agaran pínpín awòde ìṣèlú arànràn awòde ìjẹsà àwọn ní jáwé jímọ̀ wọn ní jímọ̀ ń jáwé mi ò mọ bí àwọn ọ̀dọ́ wọn ọmọkùnrin ti gbó mẹkùn péjọ rí. ibi tí kanakana bá ti pàjà ń já ẹranko kẹranko tó bá gbàbẹ kọjá ó gbà àrùn ẹ̀tẹ̀ sẹ́rí bí ọ̀rọ̀ dígún yìí. ó yẹ bẹ̀rẹ̀ sí búra báyìí ọ̀yà gbé mi sì kẹ bẹ̀rẹ̀ sí búra. ìwọlẹ̀ fún ojú ara yín èyàn ó kẹsẹ̀ gbọdọ̀ kó tún máa kó tù àbí. ẹ ṣe wọ́n jẹ. calm down we go do am. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. èmi Fọlá ọmọ Tóyìbá tó bá jẹ́ pé mo kọ̀kan nípa nǹkan tó ṣẹlẹ̀ kí n fọwọ́ ara mi ṣera. wá. ọ̀yà ọ̀yà ọ̀yà. kí ṣe àwọn ọ̀tá bìí di sẹ́. omi ayé mi ìnáyí lálá. gbé ìjọba ilá la mọ́lẹ̀. ìwọ̀n mm, ẹni ọba ṣèké yóò dojú dé ni. Eh, ah, eh, eh, èmi tadé ọmọ àjọkẹ́ tí n bá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ kílẹ̀ gbé mi. wá bẹ́ẹ̀ kalẹ̀ ọmọkùnrin ọ̀yà ọ̀yà ọ̀yà. sẹ́mi. ìwọ̀n kan. gbé jàre. ẹ ẹ ẹ jọ ẹ má bínú sẹ́ni èmi ò mọ̀ pé ọlọ́rọ̀ olómi mímu dé yóò wà ń bẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi mo gbàwẹ̀ o. ó gbàwẹ̀ ngbà tó ló ẹ bá wọn mi nísì aago méje ò tí lù bóyá ká fi ságo méje. ẹ kò sí wàhálà ń bẹ ẹ n tó ṣèrè ìwọ kan ti ká bọnú omi kó o fi ka wọn ẹ ó tán. ẹ ẹmí ẹmí náà fà á tọ̀ọ̀la tí n la ṣe ìmọ̀ mi ni. búra búra búra búra. ẹ mo ti fẹ́ gbè ṣé bẹ́ẹ̀ sùn la fẹ́ mu. wọ́n sì ní ṣe bọ́ màá ṣe gbẹ̀sẹ̀ kò tẹ̀sùn mọ́lẹ̀ èmi àbí ká ni mo ti tẹ̀sùn mọ́lẹ̀ kílọ̀bù. Ah, ah, sọ́sẹ́ máa ń tarọ́ tí ó fọ ni. gbé kámú gbégbé. èmi mọ̀ wọn lọ fáfún. kí lẹ ní ká sọ. ẹ̀mí mi náà fà tẹ́lẹ̀. ẹ̀ ń mú mi. Ah. ẹ ẹ nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé tó bá ṣe pé èmi àjùlọ tí ẹ rántí orúkọ ọmọ mi mi sorry ẹ má bínú mo mọ̀ fúnra mi tó bá ṣe pé èmi àjùlọ ọmọ táwa kálítù ni mo bá pa ọmọ tí wọ́n ń sọ yìí. kí ọ̀sẹ̀ ṣe yín bó ṣe ń sojú o. kò sí ọ sẹ́mi sẹ́mi mo pa ni ọ̀dà tó bá jẹ́ pé mi àjùlọ ọmọ táwa ni mo kọyọ ọtí. kọsẹ̀ sọ bó ṣe é sóògùn. omi ó gbé ọ lọ dandan gan. ẹ dákun ẹ má bínú ṣé omi àgbọn lẹ fi ṣe kínní ni torí ó dùn bákànbákàn. wọ́n hmm. bá ṣe rí lẹ́nu rẹ ni ó ṣe gbà á. ní kí n ṣe gbà ah, ó ti dà àmọ́ mo ti bàwẹ̀ mi jẹ́ nìsín o ẹ tètè bá mi sọ fún àwọn ọmọ kan bá mi ro pando èyí ò lè jáwèé kéèyàn tó má jẹ pando. Ah! bẹ́ẹ̀ ni rà nígbà kò sí wàhálà ọ̀dà náà múra tiẹ̀. tó bá yẹ pé èmi as in i. ẹ jọ ẹ kò í ṣe ṣáì ni wọn dárúkọ ẹyin gangan ní kẹ dárúkọ ara yín. ṣáì is not a killer. ẹ ẹ fi ẹ sars ọbẹ ìfọsọ. so èmi ṣe ọmọ Naimot mo mọ̀ nípa oil palm mine um, you know ogun. lákàáyé. ogun ẹ may your key ma die. wá. may moto jam me ma die for real life na me do am say na me. ẹ fi ẹ fi tírélà Dangote sí o kó gba yín kó má pa yín tán. I dey do like say this thing. ah ṣe ẹ jẹ búrẹ́dì wá bí ni wọ́n ti mọ gbogbo mi ò sàtàn. shut your mouth abeg. Eh, tó bá ti kú nìkan kọ́kọ́ pa ọ́ dànù káàrà ó pa ọ́ bíbẹ́ ah! kí ni tí ọ hmm? ẹ wọ. excuse me no no it's not done no no you can't do that àwọn onímù ni. ṣé ṣe bẹ́ẹ̀ mi mo bímọ mi. ìgbà tẹ́ wá lọmọ yẹn kọ́ ṣé ńlá ilé lè pa ọmọ yẹn. ẹ ẹ ṣe mo lè wùsùn kí n pọ́ ọmọ mi. ó possible ayé la bá sà. pàtó pàtó ọjọ́ ọmọdé kan nù yín bá múlẹ̀ lọ́mọ kò mọ́jọ́ tí ó bá lẹ̀ lọ ó yẹ ìwà màá lérí. máa lọ lé. Bàbá leader level ń pando ń pando. Kéèyàn wá láti Ṣàngó kó wá búra ń kúrò. Nàìjọ́lókò máa jala ní oṣòfófó máa jala. Gbà lọ́ọ̀ mi. Oògùn rèé abẹ́nugọ̀ọ̀gàn ọ̀sà òní òjẹ́ gbogbo ọlọ ọ̀ gbéra ní ìsìn ọ̀ lọ rè ní olórí ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ọjà lálàó akutuku ọ̀hún wọ́n ti gbẹ̀rẹ̀ gbọ́dọ̀ sí gbéra ní ìsìn. awo hm? ọ̀kàrẹ̀ láyé ẹ wo yóò máa ju ọ sí. àṣẹ sórí ẹ̀yin eléyìí tó fún mi inú mi dùn pé o sọ lójú àwọn karambani tí wọ́n wá múlẹ̀ o torí bó o sọ ó ṣeé ṣe kí wọ́n tún lọ dọ́gbọ́n àlò ọ̀nkọ́rọ́ yìí àmọ́ ńgbà tó o ti sọ lójú wọn yà á. ọwọ́ àgbà wọn lò ọkàrẹ láyé yóò máa ju ọ sí. ọkàrẹ yóò máa ju Somebody help me! Yeah, yeah, you see that dog? No! Oh my God! Help me! Just calm down. Ó lè calm o. Ẹ ní àwọn ní ṣe. Wọ́n ti rí. Ẹ lẹ́sẹ̀ padà sáàárín. Pẹ̀lú ilé tí wọn náà ń tán. Àìsí yìí ni mo tún náà wá sọ̀rọ̀. Ẹ tú kínní ilẹ̀. Let me go! Oh, oh, oh jọyọ ẹja ni obìnrin sọkọ gidi kalẹ̀ ní oṣiṣẹ exam ṣe kankan. wọn náà lójú ojú ojú ojú lórí ẹni wọn náà ti pẹ́ jù òun láti ṣe ṣáà ṣáà tètè ẹ ti pẹ́ jù. ó ti tó ti tẹsọ mọ kí ni ẹ. ti ṣe jù nìyẹn ti ṣe jù nìyẹn. ah o ti kú lọ́rọ̀ bébí o báwo lè ṣe ṣe ń sìn. báwo làwọn ah, ah, ṣé o wa ok mo ṣe òun ṣe ìwọ ṣe ó lè di ṣe ṣe ó wá nígbà rẹ. ó ti dìde lórí ẹ̀kọ́ ló ń bá àkójọ sí ké. mo gbà wọ́n ṣe bí wọ́n ló ṣe láti. bá a lè ṣe ké ẹjọ́ ló tún mílíọ̀nù ọmọkùnrin àti ọmọdé ọ̀ ó ti rẹ̀ ti jẹ́ ti jẹ́ ti jẹ́ tó òun tẹ̀sán òun tẹ̀sán òun tẹ̀sán òun ló dé lẹ́yìn sí yá máa gbé máa gbé gbogbo wa rè gbòǹsẹ̀ rí rè ọmọ yìí ti lọ. ẹ wọ wọ wọ wọ ni wọn ọlọ́run tẹ fi ga print àwọn àbá aláàrẹ àwọn adigunbẹ tó wọ nílé mi mo ti dìde tipẹ́. o ti dìde tipẹ́. o wọlé àbò wọlé. ẹni ló ló dìde tipẹ́. o wọlé àbò wọlé. ẹgbẹ́ excuse me yẹn ni àwọn tí ọ̀rọ̀ wọlé. ẹgbẹ́ mi ni màá tẹ̀ ọ́ ẹgbẹ́ wọlé jọ. ẹgbẹ́ wọlé ti lọ ẹgbẹ́ wọlé bọ̀ ẹgbẹ́ wọlé láti lọ. ẹgbẹ́ wọlé láti lọ ẹ̀yin god àwọn òdìyàn òdìyàn. mi ní mi gọ̀ bọ̀ kí la fẹ́ ṣe báyìí. gíla igbó mi jọ mo fẹ́ lọ́wọ́ abẹ òní wọn ni kó báyìí òní wọn ni kí la fẹ́ ṣe ìdájọ́ bá ní. kí ló fẹ́ ṣe ni. ẹ sọ pé báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni gbogbo wa ṣe máa ṣe a máa wá gbogbo wa jọ máa gbé a máa lọ dispose ẹ̀. ọ̀gá gbé kiri jọ. gbogbo wa lè wọlé. ẹ fa lẹ́sẹ̀ ògbè lọ. ilé ìtì ìṣúra ẹ̀ ṣé ilé ìtì ìṣúra ẹ̀ ọ̀gá fọ́ọ̀lù mo fẹ́ mo fẹ́ mo fẹ́ lọ tọ́lẹ̀ wọ́n bí ẹni wọ́n ní kí n máa mi fọwọ́ kan ọkọ̀ tó tutù.

What will again? Binanjoloko majala ni o ṣòfófó majala. Binanjoloko majala ni o ṣòfófó majala. Ilẹ̀ pa àkọ́kọ́ òògùn pa. kí ló ṣe ilé mu kí ló ṣe. Yeah! Adiola! Adiola! mọ́ mi lára ọ̀rọ̀ ìgbà tí lẹ́jẹ̀ ti fi é sílẹ̀ tó jẹ́ pé mi nìkan àdágbé àdáfà ni mò ń ṣe lórí ẹ̀ wọ́n lé ó ṣe lé ìtọ́. ẹgbẹ́ mi kọ́ ah. àwọn ọ̀rẹ́ mi ló tì mí sí. tọ́lẹ̀ bá ti ẹtì ẹtì ṣó kó o gbọ́ ṣó yẹ kó o gbà tádé. Ah. bàbá ìjọ kí la lè ṣe sí bàbá ẹ gbà mí ẹ gbà mí lórí ọmọ yìí. ìyá wa <laughs> ẹ má jẹ́ ń tàn yín ẹ farabalẹ̀ ẹ má jẹ́ ń yín ọmọ yín ti jẹ̀bi ikú. Ah ó sì gbọ́dọ̀ kú ni. Ah, bàbá torí ẹ̀ mo ṣe wá bí bàbá ẹ gbà mí bàbá ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má sọ mí dàgbọ́n alẹ́ bàbá ẹ jọ ẹ gbà mí. ọ̀dà tí ọba wa ní kú mọ́ á rì mọ́lẹ̀ lórí ẹ̀ nì. Ah! bàbá ẹni tó bá rì mọ́lẹ̀ lóye ó ti kú mi ìfẹ́ kó kú ẹ lẹ́sùn máa rì mọ́lẹ̀ lóye bàbá ẹ ṣàánú mi o. ẹ farabalẹ̀ tá a bá rí mọ́lẹ̀ ló yẹ kò lẹ́ni ilé ayé gbé ọmọbìnrin tẹ́ ẹ dẹ́mi légbodò ó ní àdó ìdámọ̀ kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló gbọ́dọ̀ gbà wá tí ò bá fi lè gbà wá ẹ̀yà lọ ṣàṣà lóòrèrè ibi tí ó sì lọ yìí gan ni wọ́n ń pè ní ilẹ̀pa àkọ́kọ́. a rí gbà bàbá ó máa rí gbà nígbà ẹlẹ́dàá mi máa jẹ́ kó rí gbà ìṣẹ̀dá mi ajé òrìgbà tádé wo tó kó mi sí tádé pa mí o tádé pa mí ìṣẹ̀dá mi ajé kó lọ rí ajé kó bọ̀ wàrà àdúgbà gbé mo kú o náà. ọtọ ní wọ́dẹ jà ọ́ ní ìbàdàn àgbọ̀rọ̀ ó olùkọ́ gómìnà wọ́n ní sẹ́gun ogún tuntun bọ́lá ìbọn diaboni sáré òkè apá ìtúkọ́lé ìràrè àdùmọ̀kọ́lé abánilọ ó ṣe wọlé kùnù fún mi ó diaboni sáré òkè apá ìtúkọ́lé ìràrè àjogún wọn kọ́lé abálẹ̀ lọ wọ́n ṣe siniyama siniyama ikú aṣáṣọ níbùjẹ́mọ̀ siniyama siniyama àrùn aṣọ níbùjẹ́mọ̀ siniyama siniyama ikú ẹja òfò aṣọ níbùjẹ́mọ̀ siniyama siniyama siniyama. wọ́n bẹ̀. ẹjọ́ òfò aṣáṣọ níbùjẹ́mọ̀ siniyama siniyama siniyama ikú. àrùn ọ̀sẹ̀ sọ̀nìbù jẹ́mọ̀ tìrìyàmọ̀ tìrìyàmọ̀ tìrìyàmọ̀ ikú ẹ̀sẹ̀ sọ̀nìbù jẹ́mọ̀ tìrìyàmọ̀ tìrìyàmọ̀ tìrìyàmọ̀ àrùn ọ̀sẹ̀ sọ̀nìbù jẹ́mọ̀ yàtọ̀ fẹ́ ra bàbà. ẹ dákun bàbá mo ti rìn kiri tipẹ́ òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi lómi. kò fẹ́ mú un. bẹ́ẹ̀ ni bàbá. ń fi hàn lómi. ẹ ṣeun.

wọn ò ní gbọ́ bàtà òfò sẹ́nu ọ̀nà mi lórí Tádé Tádé ọmọ àyà mi tó mu á jẹ́ kó o lọ rẹ á jẹ́ kó o bọ̀ rẹ o Tádé ah, wà á lọ wà á bọ̀ rẹ sẹ́ ìṣẹ̀dá mi ò ní gbàbọ̀dẹ̀ lórí ẹ̀ mi ò ní fojú sunkún ẹ̀ àdàbí tí mo bá ba ayé ọmọ kankan jẹ́ lórí ẹ̀ ló kù Tádé wàá máa lọ rẹ wàá máa bọ̀ rẹ Tádé Tádé mò ń ké orí ẹ̀ báyìí wàá lọ rẹ wàá bọ̀ rẹ. ṣàánú mi mi ò ráyé gbé okùn nílé mi kiri ṣàánú mi. ìwọ ò ráyé gbé èmi náà ò ráyé gbé mi rọrùn wọ ẹ sọ mi ní ewúrẹ́ jẹlẹjẹlẹ ẹ sọ mi ní àgùntàn jẹmọjẹmọ ìwọ náà ò ní fara rẹ lọlé ibi ló máa kó sílẹ̀ ní. jọ ṣàánú mi wọ́n tì mí ni àwọn ọ̀rẹ́ mi ló tì mí. ó tiẹ̀ ó tiẹ̀ àwọn òbí tèmi ò jèrè mi àwọn òbí tiẹ̀ náà ní jèrè ẹ ṣọmọ mi tó pé mi ṣá ibi ló pè ní ilẹ̀ pa ẹni ìwọ náà máa kú. irú kírè kùrukùru bojú ọjọ́ ọjọ́ ọ̀run dákẹ́ ni kí ti bẹ́ẹ̀ lẹ́yẹ ẹ̀mí àgbọn òsìfò alẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ògbóhùn tuntun alùbálùbá ìgbà ògbómi kóró tú bàrà bẹ́ẹ̀ ni bàrà ò sì fọ́. ìkan wọlé ìkan kan máa ti rí ọgọ́ngọ́ bá máa tiẹ̀ máa tàn adábẹ́ẹ̀sẹ̀ kan ṣoṣo gbè ètò ọkọ̀ ọmọ ìságàjà lọ nítorí ikú ikú àmì dẹ́rẹ́ kò bá mi ó kẹrẹgbẹ ọbí fún ẹ mẹ́mẹ́ kó àrè dànù àrùn wà mí nílé bá mi ó gbèrègbè igbó ẹ máa kó ẹ̀rìn dànù. àkíyèsí lóògùn ejò. òjò láwọn tó wà lẹ́yìn ẹ̀ nǹkan tó dẹ̀ ní kí n fún ẹ màá dẹ̀ fún ẹ. àdó ìjà máa yé dà. orin. ìjà èmi àti ẹ ó dọjọ́ mi. ìsìnkú ọrùn jẹbura o mama bínú ó bá jẹbura àwọn olùgbẹ́bẹ̀ ó bá jẹbura ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ adé ọgbọ́n ọdún mi là bàbá lọ́tàgbà kẹ́gbẹ́ ìjọ owó ìjà mọ́ ọ̀bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àjàǹgá ìdè bẹ́tà bẹ́rà bẹ́rà wọ́n tún bàbá sọ kúrò. ó lè kú mọ́. Májàlá ni yóò ṣòfófó Májàlá. Bìnà ń jó lóko Májàlá ni yóò ṣòfófó Májàlá. Káàbọ̀ kúl àjọwọ́ rẹ̀ dà. Àkọ́kọ́ iléyà. Ilẹ̀ pa. Lọ́nà wo tún nù? Bó ṣe rí ni. Ṣé kò dáa báyìí? Bọ́bélé yóò dáa. Kò wúlò fúnra rárá báyìí mọ́. kò ti ma fún ìyá ẹ máa dúpẹ́ ni bí ó ti lò rẹ̀ rí ẹ má tàn yín àwọn ẹlẹgbẹ́ tó kù ìbọn wà wọ́n ti de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wọ́n ti da àgùnà jẹ́mọ̀jẹ́mọ̀ wọ́n ti dà láàmù tí ń ògiri ọmọbìnrin tẹ́ ń ṣe sọ̀rọ̀ rẹ̀ yìí ń bínú kíkankíkan bí ìbàjẹ́ kẹ̀mí gan ti má padà wá bẹ́ẹ̀ bí n bá ní ẹ lọ mẹ́wúrẹ́ wá mo fẹ́ fi sàsún ni bí n bá sì ní ẹ má gbò kẹ́ ẹ má gbò tán wá tágùntàn náà bá lóyún tán bó bá bímọ tán tó bá bí àgbò bó bá dàgbà tán á fi bọ́ fani. ẹ wo kò sí nǹkan tá a lè ṣe sí bí ó ṣe wà rí bí ó ṣe lò gba rẹ̀ rí. tọ́dé wọ́n bó ṣe ṣe rẹ̀ wọ́n bó ṣe rí sí òòwú fún rẹ̀ òòwú lò fẹ́mi náà ṣé ó dáa bẹ́yẹn ní láti ìgbà tí bàbá ẹ̀ ti kú èmi nìkan àfọlọ́n àárí ẹnibọ̀dì ààrẹ bíi bàbá ẹ̀ kọ̀ọ̀kan kó béèrè ẹ̀ bó ṣe ń jẹ bó ṣe ń mu ó ti ń ṣàánú mi pé ó ní bàbá láyé mọ́. mo wá máa yanjú pé mo tọ́ ọmọ kan mo tọ́ sí i dédé ọlọ́run pé mo tọ́ ẹ o. ẹ wò ó ẹ wò ìyá wa ọ̀rọ̀ falẹ̀ máa ń tẹ̀lé kí fà ṣàánú. uwa ara ni gudugudu mẹ́jà ó bá wọn ẹ̀já bí wọ́n gbé jẹ̀kọ́ àná àbáramọ̀ rẹ̀ jẹun akọ ọmọ bọ́lọ́gì nípa àlọ́ ìyá ayá bàbá dòdò ọmọ e mi gbẹ lọ bàbá jẹyẹ tí fọ òfurufú ọmọ e mi ají marisa lórúkọ tá a pè bá o ají mo gbẹdẹ ọkọrùn ọmọ ọdọ orúkọ tá a fọ ọrùn mi là ó ti máa ń bá ọmọ bíi tásà lórúkọ tá a pè ẹ̀jẹ̀ ají mo gbẹdẹ ọkọrùn ọmọ ọdọ lórúkọ tá a pè ìyàmí